nítorí obìnrin sọ́jà gún ọmọkùnrin yìí pa mọ́nú ṣọ́ọ̀bù rẹ̀ lákùrẹ́ ọkùnrin oníṣòwò kan ezeani ebuka ni sọ́jà kan ti gún lọ́bẹ pa mọ́nú ṣọ́ọ̀bù rẹ̀ tó wà ní ìyànà òkè àrò àràkalẹ̀ nílùú àkúrẹ́ láàárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọgbọ̀njọ́ oṣù kẹta ọdún 2024 yìí aláròye gbọ́ látẹnu ẹnìkan tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé lọ́jọ́ etí friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ni ọkùnrin sọ́jà tí kò wọṣọ ọ̀hún wá sí ṣọ́ọ̀bù kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ebuka láti ra kápẹ́ẹ̀tì lójijì làwọn ọlọ́jà tó wà nítòsí ṣàkíyèsí pé àríyànjiyàn déédéé bẹ́ sílẹ̀ láàrin sọ́jà ọ̀hún àti obìnrin tó fẹ́ ra kápẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ ibi tó sì ti fẹ́ máa lu obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ náà ni ebuka ti dá sí nígbà tí ara rẹ̀ kò gbà á mọ́ ṣùgbọ́n kíá ni sọ́jà náà ti fi oníjà rẹ̀ sílẹ̀ tó sì gbáyà ìbúka ó ní nígbà tó yá ni ọkùnrin ológun náà tàka sí i ó ní kó máa retí òun padà láìpẹ́ bó ṣe bínú gun ọ̀kadà tó gbé wá síbẹ̀ nìyẹn tó sì bá tirẹ̀ lọ gbogbo èrò àwọn tó wà níbẹ̀ ni pé ọ̀rọ̀ náà ti tán síbẹ̀ àfi bó ṣe di àárọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì tí sọ́jà náà tún padà wá lóòótọ́ pẹ̀lú ọ̀bẹ dágà kan lọ́wọ́ rẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí í gún ebuka níkùn títí tíyẹn fi ṣubú lulẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ tí kò sì lè dìde mọ́ lẹ́yìn èyí ló tó fi í sílẹ̀ tó sì sá kúrò níbẹ̀ káwọn èèyàn tó dé àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún du ẹ̀mí rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn ìjọba tó wà lákùrẹ́ ṣùgbọ́n tí wọn kò rí gbédé ọsibítù náà tó fi kú mọ́ wọn lọ́wọ́ èyí ló ṣokùnfà báwọn oníṣòwò tó jẹ́ ẹgbẹ́ olóògbé ọ̀hún ṣe tú jáde láti fẹ̀hónú hàn àti láti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọ̀kan nínú wọn tí ṣọ́jà pa nípakúpa nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì ní àwọn ti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn aláṣẹ iléeṣẹ́ ológun thirty two artillery tó wà lákùrẹ́ létí kí wọ́n lè ṣàwárí ṣọ́jà náà láti lè wàá fojú rẹ̀ wíná òfin olùṣeyẹ ìyíáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétíìgbọ́ yín